ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ gbogbo tẹ ẹ bá ti ń gbọ́ mi lénìí ẹ ǹlẹ́ ń bẹ̀ yẹn o ṣàlàfíà mo bá yín. kọmọkọmọ la máa ṣe kókó inú ìwé ìròyìn tàárọ̀ yìí ọjọ́ òṣèré múso lókùn kíákíá la máa fà á a máa fà kó lẹ̀. èní ọjọ́ kẹrin oṣù kẹwàá ọdún 2021 ẹ wo gbogbo nǹkan tá a bá ń wá pátápátá la máa rí o. láṣẹ oṣù kẹwàá tá a wà yẹn ṣàmì kẹ gbé tó ẹ̀mí ẹ orúkọ mi ò pé méjì ọ̀túnba kò gbèrègbè e, mò ń jẹ́ yẹn. ìròyìn bíi mẹ́fà la máa wò lórílẹ̀‐èdè amẹ́ríkà ká tó bọ́ sórílẹ̀‐èdè nàìjíríà orílẹ̀‐èdè tó gbogbo àgbáyé. ọba jẹ́ ká ká wá o àárọ̀ àtọ̀sán àtalẹ́ gbogbo ayé wa pátápátá ló máa yẹ wá o bí àdúrà ló ń ṣe mí torí àdúrà nìkan ló ń gbà agbára ò kì í gbà agbára ò ṣílẹ̀kùn. ìgbà àlá ọba jẹ́ká lè sọ jẹ́ká lè sọ wá o bàbá jẹ́ká lè yẹ wá ó di dandan kẹ́ ẹ gba abẹ́rẹ́ covid-19 àbí kẹ́ ẹ fiṣẹ́ sílẹ̀ kíákíá pàápàá jùlọ fún gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ láàárọ̀ yìí la kà á nínú Fox News orílẹ̀-èdè Amẹ́ríkà níbi tí wọ́n sọ pé ó ti di ó ti di dandan kàn-ín kí gbogbo òṣìṣẹ́ fún ìjọba àpapọ̀ pátápátá orílẹ̀-èdè Amẹ́ríkà kí wọ́n bẹ̀rẹ̀ sí ní gba abẹ́rẹ́ COVID-19 bí bẹ́ẹ̀ kọ́ ẹ fi kíákíá láàárọ̀ yìí wọ́n tiẹ̀ tún fi dán wọn lójú pé bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ bá fiṣẹ́ lé àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ gba abẹ́rẹ́ àwọn tí wọ́n ti gba abẹ́rẹ́ tí wọ́n ríṣẹ́ máa pọ̀ ńlẹ̀ ẹ ṣe kíá kẹ́ ẹ yàgò lọ́nà fún wọn ẹ gba abẹ́rẹ́ covid nineteen àbí kẹ́ ẹ fiṣẹ́ lẹ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Amẹ́ríkà ló sọ bẹ́ẹ̀ fáwọn òṣìṣẹ́ wọn. àti olùkọ́ àti ọmọléèwé ní ìlú New York pátápátá ló gbọ́dọ̀ ti gba abẹ́rẹ́ kọ́sẹ̀ èyí tó parí láàárọ̀ yìí la gbọ́ tí mayor of New York ló ń fohùn tantantan bí agogo gbàlà ó ní bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ bá gba abẹ́rẹ́ kí ọ̀sẹ̀ yìí tó parí inú ìmọ̀ tó lè ṣẹlẹ̀ o wọ́n ní ní New York báyìí àtọmọléèwé àtolùkọ́ pátápátá ló ti gbọ́dọ̀ gba abẹ́rẹ́ kọ́sẹ̀ yìí tó parí ẹ̀ wò ó máa fẹ́ ń da gidi báyìí wọ́n mà ti ń fagídí mú wa ibo gangan là ń lọ kò tí ì yé mi o àmọ́ ará New York ẹ̀ tí yín ti dé nìyẹn ẹ̀yin òṣìṣẹ́ fún ìjọba àpapọ̀ ọlọ́run akẹ́yìn náà yọ ẹ̀ ǹlẹ́ mbẹ̀ yẹn. ojú gbà mí tì nígbà tí mo ṣe àròjinlẹ̀ ipa tí mo kó nínú ọ̀pọ̀lọpọ̀ irọ́ tá a pa nígbà tí mo ń bá Trump ṣiṣẹ́ ní White House nígbà tó jẹ́ olórí orílẹ̀-èdè amẹ́ríkà ìkan nínú àwọn alukoro fún eh, alukoro trump ìyẹn stephanie graham ló ń sọ bẹ́ẹ̀ nínú abc news láàárọ̀ ó ní ẹ wo ojú ń tì mí nígbà tí mo bojú wẹ̀yìn tí mo wo bá a ṣe balẹ̀ jẹ́ pàápàá jùlọ àwọn ọ̀rọ̀ àlùmọ̀kọ́rọ́ yìí tá a máa ń pa gẹ́gẹ́ bí alukoro fún Trump ní White House nígbà tó wà lórí oyè oníṣùgbọ́n ojú ń tì mí ìdí rèé tí mo ṣe kọ ìwé yìí pẹ́jẹ́ ń tàṣírí kọ́kàn mi lè fúyẹ́ abc news ah wọ́n máa da ìbéèrè bò lánàá òun gan ṣe la rẹ̀ ń gbọ̀n ó ní ṣùgbọ́n ẹ jẹ́ ń sọ̀rọ̀ ọkàn mi lè fúyẹ́ Stephanie Graham ń ló sọ bẹ́ẹ̀ ó ní ọjọ́ yẹn tún sọ̀rọ̀ torí mo rí pé ọ̀gá mi tó ń gbé gbààbò ó tún ń bọ̀ o. pé ká máa bí sí i ká máa rẹ̀ sí i ká máa bá ìlú rí rẹ̀. Elédùmarè dá wa sí. Elédùmarè ló sọ bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ ẹni tí ó bá tíṣẹ́ ò bá tí ó bá síṣẹ́ ńlẹ̀ kó ra máa bí sukọ́ ra máa rẹ̀ sí o gbèsè rẹ̀ sí kọ́lá sanwó iléèwé o owó iléèwé gara o. <laughs> ẹ má má jẹ́ kọ́ta yọ̀ wá grandpa Joe Biden òun ló sọ bẹ́ẹ̀ fún àwọn ẹgbẹ́ Democrat lálẹ́ ìjẹta nígbà tó lọ́ọ́ ṣèpàdé ìdákọ́ńkọ́ pẹ̀lú wọn ó ní ẹ̀rí pé àwọn ará republican ti ń fi wá ṣe yẹ̀yẹ́ gbogbo nǹkan tí mo fi sórí tébù pátá tó tí mo là kalẹ̀ ní kẹ́ ẹ tọwọ́ bọ̀ bó a bá tiẹ̀ ń jà ẹ jẹ́ àkọ́kọ́ rí wípé àyanjú tó wà lọ́rùn wa náà àwọn ọ̀tá mà ti ń fi wá ṣe yẹ̀yẹ́ ẹ má jì orí bẹ́ẹ̀ grandpa joe biden joe biden ló ń sọ fáwọn democrat lálẹ́ ìjẹta. agbọ́dọ̀ ti ká wákàtí ọjọ́ ibà ó ka wákàtí èmi náà síre kókó inú ìwé ìròyìn lamẹ́ríkà àti nàìjà là ń kà lọ́wọ́ àti ń kásẹ̀ ńlẹ̀ náà nìyẹn o ilé-ẹjọ́ tó ga jùlọ nílùú amẹ́ríkà máa bẹ̀rẹ̀ iṣẹ́ padà lénìí pàápàá jùlọ àwọn adájọ́ àgbà mẹ́sàn-án tí wọ́n ti wà ní ìsinmi látìgbà tí covid-19 ti bẹ̀rẹ̀ wọ́n máa jáde síta bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́ni gbogbo ẹjọ́ tí wọ́n ti pa tì wọ́n máa kó fàìlẹ̀ jáde ẹ̀yin tẹ́ ẹlẹ́jọ́ ẹ kú oríire ò torí ẹjọ́ yín máa bẹ̀rẹ̀ sí níyànjú nílé ẹjọ́ àgbà ìyẹn Supreme Court ìlú Amẹ́ríkà. mo kú ọjọ́ tábà lò nílé ayé ẹ jẹ́ n fi eléyìí kí n fi ká kókó núwèé ìròyìn tìlú Amẹ́ríkà sílẹ̀ kí n tó bọ́ sí Nàìjíríà ó ṣeé ṣe kí èròǹgbà àti akitiyan Greg Abbott ìyẹn gómìnà ìpínlẹ̀ Texas láti tún wọlé ẹlẹ́ẹ̀kẹta kó fìdí jálẹ̀ torí wípé nígbà tí wọ́n ṣèwádìí tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ lẹ́nu àwọn ará Texas láti bí ọ̀sẹ̀ kan pé ń gbọ́ ṣe ìfẹ́ kí gómìnà yín padà ìgbà tí wọ́n wọ̀n ẹ wò ó ìwọ̀n ẹ kéré wọ́n láwọn èèyàn ní èwe tó ṣe ẹlẹ́mẹ̀ẹ́jejì yẹn ọdún mẹ́jọ ti tó kẹlòmínà bọ́ síbẹ̀ ẹ má gbàgbé nípínlẹ̀ orílẹ̀-èdè amẹ́ríkà àǹfààní wà fún gómìnà láti lọ láti lọ láti tún padà wá ẹ wọ́n wá ní Greg aláyé tibẹ̀ èyí tó ṣe tó. ẹ ń bọ́ sórílẹ̀-èdè nàìjíríà ṣé ẹ rí i pé mo pe kọ́lọ̀ green and white ni mo lò mo kàn fi black yìí mo fi sí ni torí inú oṣù kẹwàá yìí náà ṣe ń sàásì táwọn kan sì fara kọta tán bẹ̀bẹ̀ tán gbàbẹ̀ tán gbàbẹ̀ lọ mo mọ̀ mọ̀ fi black mo fi lá mo fi lá green white green mi ni kẹ́ ẹ lè mọ̀ pa rántí wọn o ẹ ikú wọn ò gbé ẹ jẹ́ wá bẹ̀ sí níta kọ́mọ́kọ́mọ́ ọjọ́ òṣèré mọ́sọ lókun. Hmm ẹ̀yẹ dá mọ̀húrú mọ̀húrú mọ́ wa mọ́ lórí ipò ààrẹ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ fún ìbò tó ń bọ̀ ní 2023 shakarau ibrahimu gómìnà ìpínlẹ̀ kánò ìgbà kan ló ń sọ lójú punch láàárọ̀ yìí ó dẹ̀ ń fọkàn kan ní wípé ẹ̀yẹ dá mọ̀húrú mọ̀húrú mọ́ wa ẹni tó bá jábọ́ ọmọ lọ́wọ́ ni ẹ má sọ pé dandan orílẹ̀-èdè míì gbọ́dọ̀ wá láti láti àdúgbò Yorùbá àbí Ìgbò bóun wá àwa nọ́ọ̀tì àtúnṣì lè padà wá lẹ́ẹ̀kan sí i ẹyẹ dá mọ̀húrú mọ̀húrú mọ́ wa ṣàkàrà Ibrahim ló ń sọ bẹ́ẹ̀ fáwọn àríwá ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé nàìjíríà náà máa gbà nínú eleven point five billion dollars tí báǹkì àgbáyé fẹ́ fún àwọn orílẹ̀-èdè áfíríkà kan láàárọ̀ yìí la bá níbi tó ti tẹ́wọ́ sí wa gbangba bí ẹ̀gúsí inú ọbẹ̀ tó ní pé nàìjíríà náà lẹ́tọ̀ọ́ wọ́n dẹ̀ máa gbà nínú eleven billion dollar tí ilé ilé ìfowópamọ́sí àgbáyé fẹ́ fún wọn láti fi dojú kọ àrùn covid nineteen nàìjà bẹ́ ẹ bá gba tí kí lẹ fẹ́ fi ṣe àtìmọ̀ èyí tẹ́ ẹ ti gbà kí lẹ fi ṣe èyí tẹ́ ẹ ti gbà wọ́n wo lẹ fi ràn lọ́wọ́ Hmm, hmm, ẹ jẹ́ fi sílẹ̀ bẹ́ẹ̀. ẹ padà sẹ́nu iṣẹ́ fún ọ̀sẹ̀ mẹ́fà ọ̀gá pátápátá fún àwọn dókítà ní orílẹ̀-èdè nàìjíríà ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí ó ní mo pàṣẹ fún yín gbogbo ẹ̀yin dókítà tẹ fiṣẹ́ sílẹ̀ láti inú oṣù keje ẹ padà sẹ́nu iṣẹ́ bóyá ìjọba wọ́n á mú ìlérí wọn tí wọ́n bá wa ṣe nígbà tàtà ṣe mítìnì ọ̀sẹ̀ mẹ́fà péré ni o lẹ́yìn èyí bí wọ́n bá múṣẹ lílọ látún lọ. àwọn agbébọn tá a mọ̀ sí gọ́ọ̀mẹ̀nì wọ́n sun ilé Joe Igbokwe nílùú Anambra Joe Igbokwe yìí ó jẹ́ ìkan lára àwọn olùdámọ̀ràn àgbà fún gómìnà sanwó ní ìpínlẹ̀ Èkó lórí ọ̀rọ̀ omi gọ́tà àti ìmọ́tótó Joe Igbokwe ẹ̀mọ̀kọ́ ọmọ Anambra ni wọ́n láwọn agbébọn wọ́n sunlé ẹ̀ wọ́n fọ wọ́n wo wọ́n rún wómúwómú lánàá ẹ wo bẹ́ẹ̀ bá rí tí wọ́n parun ọrọ̀ ajé ni ajé ajé kalẹ̀ síbẹ̀ ṣùgbọ́n wọn wojú Uche wọn tiẹ̀ wojú Igbokwe ṣe ni wọ́n wo ilé ẹ̀ Joe Igbokwe wá ń sọ láàárọ̀ ìpẹ́ ó yé mi wọ́n fi pàrokò sí mi ni ó dẹ̀ yé mi o Joe Igbokwe ló ń sọ bẹ́ẹ̀ lákòótán ìbínú ni mo fẹ́ fi ka eléyìí tó gbẹ̀yìn torí pé kí ni ìpé ìpéjú báyìí ni fèèlà dé bó bá ti kọjá bẹ́ẹ̀ olúwa di gàrétà nìyẹn ṣùgbọ́n láàárọ̀ yìí Buhari ń sọ nígbà tí àwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tọ tọ̀bẹ bọ ọ̀rọ̀ tó kà níjọta gbòmìnira ayẹyẹ gbòmìnira 19 ní October 1 ó ní kò sí pírẹsidẹ́ǹtì kankan lórílẹ̀‐èdè Nàìjíríà tó ṣe tó nǹkan tóun ṣe láàrin ọdún mẹ́jọ wọ́n ní bọ́bá pàgbo president tó ti jẹ láti 1960 ihun tí wọ́n ṣe kò tó nǹkan tóun ṣe láàrin ọdún mẹ́jọ ó ní ẹni tí ó bá rò pé lọ́lọ́hún pa kó jẹ́ káwọn dà sílẹ̀ bí ìrẹsì àtẹ̀wà sínú yẹ̀pẹ̀ káwọn wá máa túnṣà mo ní ló bá tán bá dàrẹsì sínú yẹ̀pẹ̀ tó ṣe é túnṣà àmọ́ ohun tó ń sọ ó ló dá òun lójú òun sì lè fògùn ẹ̀gbá rí pé òun ni gómìn òun ni olórí orílẹ̀-èdè tó ṣiṣẹ́ jù lọ lórílẹ̀-èdè nàìjíríà látìgbà tó ti gbòmìnira ẹ wo ó filẹ̀ fún yín kẹ́ ẹ máa yànnàná ẹ̀ bádúrà ló tọ́ sí i bójú pè nídẹ̀kù sí yín lọ́wọ́ orúkọ mi ò pé méjì ọ̀túnba kò gbèrègbè ni mò ń jẹ́ ó tún dàárọ̀ láláṣẹ ìdùmarè ẹ yáṣẹ́ o ẹ ilé ò ní lé wọ̀nà nínà wá àdúrà mi rèé kí n tó máa lọ ẹ wò ó ojú ò ní tì wá láàrin ẹgbẹ́ ó dìgbà kan náà. Ah. àmì kò ṣe bàbá nìyẹn Ebenezer Obey ó dàárọ̀ o. bàbá mi fi fún wa ẹ̀sà mi yọ àmì òkò jẹ́ ẹ̀sà.